wọ́n wù ọmọbìnrin ti lọ báyìí nígbà tí mo rí inú mi bàjẹ́ ọmọbìnrin yìí ó kú sábẹ́ ìyapa àṣẹ ọlọ́run ó kú lórí ìmáa jáde bó ti wù kò sóde tí ò lọ kódà ẹnìkan sọ fún mi wípé last month olóṣù wà níbì kan tí wọ́n ń ná owó fún ti ń kọrin láàrin àwọn agbèrò tí wọ́n ń ná owó fún ẹnìkan sì sọ fún mi láàárọ̀ yìí tó wà níbi tí ń jó tí wọ́n ń na lówó tí ń kọrin àwọn ọmọbìnrin tó ẹ̀kú wà lábẹ́ àṣẹ ọkọ ọmọbìnrin yìí kún sí kò sí lábẹ́ ẹ̀ pé àmọ́kọ tí ń tẹ̀ láṣẹ rẹ̀ tí wà lábẹ́ rẹ̀ kò sí yóò múra yóò ta ìtìmọ́ lára báyìí ni aṣọ máa ta ìtìmọ́ gbogbo ara ẹ̀ ni aṣọ máa ta ìtìmọ́ gbogbo ara ẹ̀ báyìí ni gbégbégbé aṣọ táìsì mo gbogbo ara ẹ ní ìdílé ìbójúmu irú àbí tí ń kọni báyìí tí ó máa kọni tí ó máa jó ni èyí ń sú sí ẹ sì tan èèyàn ẹ tán tán tán tán tán tán títí ẹ̀ẹ́dẹ́gbẹ́ sì yí àwọn èèyàn kí ló dé àṣetán aṣọ ṣọṣọ ẹ jáwọ́ ìbàjẹ́ yìí pọ̀ ẹ jáwọ́ ìbàjẹ́ yìí pọ̀ ẹ jáwọ́ ìbàjẹ́ yìí pọ̀ ẹ gbọ́ ọjọ́ ò lè fẹ́ jáwọ́ ọmọbìnrin ti lọ báyìí ìwọ tó kù tó nǹkan rí lọ jáwọ́ níbi iṣẹ́ orin kíkọ ẹ̀yin ọmọbìnrin yẹn má kọrin mọ́gòdà ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin mò ń bá rí omi ìyá ẹnìkan lẹ̀ o ìwọ tó sì wà nídìí iṣẹ́ orin kíkọ jáwọ́ nídìí iṣẹ́ orin kíkọ ṣòtìyé jábọ́ níbi iṣẹ́ orin kíkọ má kọrin mọ́ ẹ̀yin kọrin mọ́ gbogbo ẹ̀yin ọmọ obìnrin ìsìn ayé yín ọ̀pọ̀lọpọ̀ yín lórí tiktok. tó ṣàdédé la gbọ́ ikú gbajúgbajà olórin mùsùlùmí ni tí wọ́n ń pè ní Rukayat Gawat ní on the twenty four September ọdún two thousand and twenty four n tó ṣa okùnfà ikú rẹ̀ di wákàtí bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣùgbọ́n o lórí ikú tó pa Gawat ẹ àwọn nǹkan kan ti ń jáde o tó ń rúgbó bọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lórí ikú yìí ṣùgbọ́n o èmi ti ń retí mo ti ń retí mo ti ń retí kí n tó ṣe fídíò yìí jáde mo ti ń retí pé àwọn kan ó jáde wọ́n sì sọ̀rọ̀ lórí ikú Gawat ẹ̀ǹtẹ́ ẹgbọ́rọ̀ rẹ̀ tán òun ni wọ́n ń pè ní àfáà lẹ́gbàá àfáà lẹ́gbàá o òun lẹ́gbọ́rọ̀ èyí o àyè hmm, tó tó àyè àkàmọ́ra ẹ̀ǹ tó bá ti kú iṣẹ́ tó bá ṣe yóò máa tọ̀ lẹ́yìn kò sí lọ́wọ́ ọmọ ẹ̀dá ọmọ ádámọ̀ kankan láti sọ bí òkú ẹni tó ti kú bó ṣe lò gba ilé ayé rẹ̀ àdúrà ló yẹ ká máa ṣe fókù ṣùgbọ́n o àfáà lẹ́gbàálẹ́ rí tó yànnàná ìgbésí ayé Rukayat Gawat àtẹ̀yìn tẹ́ ń kọrin mùsùlùmí àtẹ̀yìn tẹ́ ń kọrin kìrìsìtẹ́nì ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o Rukayat Gawat ti kú ọmọ yìí akíkanjú ọmọ ni lẹ́yìn gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ sí bàbá Rukayat Gawat hmm, ilé ayé gbogbo ń tá a gbọ́ nípa ikú tó pa á bàbá Rúkàyà àti Gàwáàtì ọ̀rọ̀ ń bẹ ń bẹ ṣùgbọ́n ẹ má jà lọ ń bẹ̀ òǹkà dánú dúró ń bẹ̀ ìyẹn bẹ́yìn àwo gédéńgbé Rúkàyà àti Gàwáàtì náà ti wá kú báyìí o mo kí gbogbo ẹbí ọ̀rẹ́ ará ojúlùmọ̀ ẹbí Gàwáàtì wípé ẹ̀kú ara fẹ́ra kù àní firú eléyìí gbà ọjọ́ ó sì jìnnà síra wọn. àkí yín o àṣeyín pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin ẹbí àtàrà arúkàrà àti gawat àkí yín o wípé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀rù àní firú eléyìí gbà á gbogbo ẹ̀yin ojú tó ń wò wá ẹ̀yin etí tó ń gbọ́ mi àmà ní o á dàgbà á dògbó á sì fìrìgì jòbì ikú Rukayat àti Gawat ó dùn mí ó dùn mí ṣùgbọ́n a fẹ́ ọ ṣùgbọ́n lọ́wọ́n ọba aláwùrábí ó fẹ́ ọ jù wá lọ ó ti kú o èmi ti ń retí wípé àwọn àáfàá kan jáde lórí ọ̀rọ̀ Rukayat àti Gawat tí wọ́n sì sọ̀rọ̀ ọ̀kan nínú wọn lẹ ti rí yìí o tí wọ́n ń pè ní àfáà lẹ́gbàá ó sọ̀rọ̀ ilẹ̀ kún díẹ̀ nínú ẹ̀ mo mú wá fún yín yìí ayé tó tó ayé àkámọ́ra hmm. ṣùgbọ́n o àwọn ò ní tá a fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá àfa àlẹ́gbàá lẹ ti rí yìí o èròǹgbà yín sórí ọ̀rọ̀ tí àfa àlẹ́gbàá sọ afẹ́rí lábẹ́ comment section ká sì bá wa ṣe bá wa ṣí ẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà wípé kí wọ́n rí kọ́rí tó ń ṣẹlẹ̀ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àkànṣe tó máa jáde lórí ọ̀rọ̀ yìí wípé n tí àfa àlẹ́gbàá sọ ó dáa àwọn kan sì jáde wípé kò dáa kí lèròǹgbà tiyín lórí ọ̀rọ̀ yìí akíyẹbí gawat wípé ẹkùn ara fẹ́ra kù ọjọ́ àjìnà síra.